Lónìí, a ó máa sọ̀rọ̀ nípa àwọn ohun tí ó máa mú ìyípadà sí rere bá ayé wa nínú ọdún tuntun tí a wà yìí. Ohun kìíní tí a ó sọ ni bíbá Ọlọ́run rin ìrìn àjò nínú ọdún tuntun tí a wà yìí nítorí pé nínú ọdún tí a wà yìí a ò lè ṣe ilé ayé wa nìkan a ò lè lo ilé ayé nìkan láì bá Ọlọ́run rìn kí a gba Olúwa gẹ́gẹ́ bí olùgbàlà wa ilé ayé kì í ṣe ohun tí a lè ṣe láyé ara wa a nílò Ọlọ́run láti ṣe ilé ayé tí a wà yìí nínú ìwé mímọ́ Matthew six thirty three ó sọ fún wa wípé ṣùgbọ́n ẹ tètè máa wá ìjọba Ọlọ́run náà àti òdodo rẹ̀ gbogbo nǹkan wọ̀nyí ni a ó sì fi kún fún yín ohun kejì tí a ó sọ ni pé kí a máa gba ìyìn ọ̀pọ̀ nínú wa tí wọ́n bá sọ fún wa pé ah aṣọ tó wọ̀ ọ́ dára a máa sọ pé ah ṣaṣọ tí mo wọ̀ yìí kò dàbí aṣọ tẹ́yìn máa ń wọ̀ ọ́ ṣé mo pé àwa ò lówó láti raṣọ ṣé mo pé àwa ò lówó láti gbé fún télọ̀ gidi rárá tó má sọ pé aṣọ tó wọ̀ dára sọ fún wọn pé wọ́n ṣe kí o sì fún ẹni náà ní ìyìn tó bá ní ohun tó fẹ́ràn lára ohun tí ẹni náà wọ̀ o lè fún ní ìyìn pa ẹyin náà bàtà tẹ́ yìí dára o kó fún ẹni náà ní ìyìn kì í ṣe pé kí wọ́n sọ fún wa pé wo ojú wo ojú tó rí bí ojú ọ̀bọ rárá o ẹ jẹ́ ká sọ ẹ ṣé o ẹ̀yin náà ojú yín dára o àbẹ́yìn náà aṣọ tí ẹ wọ̀ dára o ó ti ṣẹlẹ̀ sí mi tẹ́lẹ̀ rí tí ó bá sọ fún mi wípé à ẹ wo aṣọ tó wọ̀ wo aṣọ tó wọ̀ bó ṣe dára máa ní à aṣọ eléyìí à aṣọ eléyìí ò máa dára tó rárá ká má máa ṣe bẹ́ẹ̀ kí a máa sọ fún wọn wípé à ẹ ṣeun o tàbí a dúpẹ́ o ẹ̀yin náà aṣọ tẹ́ wọ̀ dára o tàbí ẹ̀yin náà bàtà tẹ́ wọ̀ dára ká gba ìyìn nínú ọdún tuntun tí a wà yìí nínú ọdún tuntun tí a wà yìí ẹ má yẹ ká ṣe ètò ayé wa fún ọlọ́run jẹ́ kí ọlọ́run ṣe ètò ayé rẹ béèrè lọ́wọ́ ọlọ́run bá ọlọ́run sọ̀rọ̀ pé olúwa o báwo lo ṣe fẹ́ kí ọdún yìí rí báwo lo ṣe fẹ́ kí ayé mi rí àwọn ètò wo lo ní fún ayé mi kì í ṣe pé kí a gbé ètò tiwa kí a là á sílẹ̀ kí a kọ́ sílẹ̀ fún ọlọ́run rárá o kí a béèrè àwọn ètò tó ní fún ayé wa nínú ọdún tuntun tí a wà yìí ẹ jẹ́ ká fẹ́ràn ọlọ́run ní tòótọ́ kí a gbèrò láti mọ̀ ọ́ sí kí a gbèrò láti mọ̀ ọ́ ju bí a ṣe mọ̀ ọ́ tẹ́lẹ̀ lọ kí a má sin ọlọ́run pẹ̀lú ohun tí a fẹ́ gbà bóyá lónìí o mo fẹ́ ra mọ́tò ní torí rẹ̀ ni mo ṣe lọ sọ́dọ̀ ọlọ́run ọlọ́run o mo fẹ́ ra mọ́tò òtún kúrò o ò lọ o ò tún lọ lemọ́lemọ́ bó ṣe yẹ kó máa lọ ẹ jẹ́ ká fẹ́ràn ọlọ́run kì í ṣe pé o nílò aya ìgbà náà ló ṣẹ̀ wá lọ sọ́dọ̀ ọlọ́run tàbí o nílò ọkọ ìgbà yẹn náà ló ṣẹ̀ wá lọ sọ́dọ̀ ọlọ́run tàbí o nílò kí ọlọ́run ṣe nǹkan sílẹ̀ fún wa nínú ọdún yìí ẹ jẹ́ kí a tẹ̀lé ọlọ́run kí a máa bá ọlọ́run sọ̀rọ̀ lóòrèkóòrè kí a má máa lọ nígbà tí a bá nílò nǹkan tàbí òmíràn ṣùgbọ́n kí a máa bá sọ̀rọ̀ lóòrèkóòrè nínú ọdún tuntun yìí ẹ má jẹ́ ká ṣe ìlara ẹni tí ó bá ń ṣe nǹkan rere ẹ má jẹ́ ká ṣe ìlara àwọn tí ó bá ń ṣe nǹkan rere kí a máa bá àwọn lọ́yọ̀ọ́ kí a má máa ṣe ìlara wọn bóyá ẹni tó rọkọ̀ ni wọ́n á ṣe ìlara rẹ̀ pé irú ọkọ̀ òun náà ló rà ẹ̀wù ọkọ̀ tó rà bó ṣe rí kí rárá o kí a má máa ṣe ìlara wọn. nínú ọdún tuntun tí a wà yìí ẹ jẹ́ kí a máa tọrọ àforíjì lọ́wọ́ àwọn tí a bá ṣẹ̀ tí ènìyàn bá ṣẹ̀ wá ẹ jẹ́ kí a máa dáríjì wọ́n nínú ọdún tuntun tí a wà yìí o ẹ má jẹ́ ká gbé àwọn ènìyàn sínú ẹni tí ó bá ṣẹ̀ ọ́ dáríjì ẹni tó o bá ṣẹ̀ tọrọ àforíjì kí o jẹ́ kọ́rọ̀ náà kúrò nílẹ̀ kí nǹkan tó ń rùn nílẹ̀ kò tán nínú ọdún tuntun tí a wà yìí ẹ jẹ́ kí a kọ́ bí a ti ń nífẹ̀ẹ́ àwọn tí ó bá nífẹ̀ẹ́ wa ẹ jẹ́ kí ọkàn wa yí padà kí a máa nífẹ̀ẹ́ àwọn tí ó bá nífẹ̀ẹ́ wa àpọ̀ wa ni ó ti ní àwọn ìrírí tí ó jẹ́ kí a gbẹ́kẹ̀lé nìyàn mọ́ ṣùgbọ́n nínú ọdún yìí ẹ jẹ́ ká yí ọkàn ara wa padà kí a máa nífẹ̀ẹ́ àwọn tó nífẹ̀ẹ́ wa ẹ ṣeun gidi gan tí ẹ darapọ̀ mọ́ wa lónìí kí ẹ ní ọdún tí ó dára jù ẹ má gbàgbé o kí ẹ fẹ́ràn tí à ń ṣe níbí kí ẹ subscribe kí ẹ sì wá àwọn ènìyàn láti darapọ̀ mọ́ wa mo nífẹ̀ẹ́ yín kò dẹ̀ sí ohun tí ẹ lè ṣe sí i